سورة الطارق بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب mo fi sánmà búra àti àwọn ohun tí ó ń dé lóru àti pé kí ni yóò fi mọ̀ kí ni adélòrù náà jẹ́ ìràwọ̀ tí ìmọ́lẹ̀ rẹ̀ ń tàn roro ni. إن كل نفس لما عليها حافظ kò sí ẹ̀mí kan tí ó wà láì jẹ́ pé kí olùṣọ́ kan wà lórí rẹ̀ tí ó ń ṣọ́ ọ. فلينظر الإنسان مما nítorí náà kí ènìyàn wòye sí ohun tí a fi dá a. خلق من ماء wọ́n dá ọmọ ènìyàn láti inú omi tí wọ́n máa ń tú sínú àpò ìbí omi akọ àti omi abo. يخرج من بين الصلب والترائب. ó ń yọ jáde láti àárín ìbàdí àti àwọn eegun gbáàyà. إن إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر dájúdájú òun ní agbára lórí dídápadà rẹ̀ ní ọjọ́ tí àwọn àṣírí yóò tú kò ní í sí agbára kan fún un kò sì ní í sí aláràǹsì kan. والسماء ذات الرجع. mo fi sánmọ̀ búra tí ó ní ohun tí ó ń dẹ̀yìn wálẹ̀. wal-ardi dhati s-sad'i. àti ilẹ̀ tí ó ń bú pẹ́. innahu laqawlun faslun wa ma huwa bil-hazl. dájúdájú ohun alukurani jẹ́ ọ̀rọ̀ kan tí ó la àlàyé dé òpin àti pé òun kì í ṣe ọ̀rọ̀ àwàdà. innahum yakiduna kaydan wa akidu kayda dájúdájú wọ́n ń dá ète lọ́nà kan èmi náà sì ń wé ìwé lọ́nà kan. famahilil kafirina amhilhum ruwaida. nítorí náà dè àwọn aláìgbàgbọ́ lẹ́kẹ jù wọ́n sílẹ̀ fún ìgbà díẹ̀.